nǹkan tó yẹ ọba ọba ògo ọba aláàánú ọba yìí kò fi àwọn ọ̀rẹ́ lẹ̀ lórí wa kò sì yí má sí wa láàánú gbogbo ìgbà lórí lórí àdúgbò fún wa ní gbogbo lórí ọ̀pọ̀lọpọ̀ ohun tó sì fún wa. ìkẹ́ àti ìdíjọ́ lọ́ba àdúgbò Muhammad sọ̀rọ̀ àdúgbò kọ́lọ́ bá wa lórí àwọn ìṣáájú ẹ̀ gbogbo àwọn ìṣẹ́lẹ̀ àpapọ̀ tó fi ìrìn àti ẹ̀sán. Sera signale mattino Afara al-Zahari bin Musi وقال أبو محمد الحسن بن علي بن خلف الأصحاب أبي وقولي في عام 29 هجرة يعني 90 هجرة ẹlẹ́ẹ̀kẹ́ wọ́n lọ. àfọwọ́ sọ́ọ́lù ìfọ̀tàn ìfọ̀tàn ìfọ̀tàn غفر الله له وقال فوزان مباشر النبي ويبي شر السنة توقف بابا السنة yẹn pé sábà fẹ́ mọ̀ nípa súnà èyí tó jáde jáko yàtọ̀ sí pé súnà lọ́dọ̀ àwọn onífíkẹ́ pé tọba ṣe ọgbà dáadáa tọba ṣe òbí jìyà wọ́n bá ń pè ní súnà lọ́dọ̀ ọ̀làmọ́ọ̀là àti ìdá tàbí ọ̀làmọ́ọ̀là àdéhùn تبليغ الأمر المصطلح سنة تكتب ببيضة ومتعرف بقى يوقع السنة لي يبيت في آية النبي ومحمد صلى الله عليه وسلم يقول النبي سيد يقول أصف يقول نواصل الجوية تسمان دلالة تحديث الدكتور يقول السنة لي tíra nínú àwọn tíra tí àwọn olùmọ̀ àwọn arìsúnmọ̀ wọ̀ jẹ̀mọ̀ á tí wọ́n fọkàn balẹ̀ sí wípé ọba wà ní ju àwọn búkèrúdò èyí tàn mọ́ wọn ní ẹ̀sìn lónìí ọba wà ní ojú ẹ̀jẹ̀ mọ́ ẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní bẹ nínú ẹ̀sìn tàbí bá tí èsì sí bóyá àwọlá fún gbèsè pé àwọn kan wọ́n ti sí mẹ́sì ṣùgbọ́n náà àwọn tó rà pẹ̀lú ojú kí ló yẹ ká sí kí ló yẹ ká sí kí làwọn míì gbé lọ́wọ́ kí ìsara ìsìlá náà tó rà pẹ̀lú ojú ìsìlá ìwà ló jẹ́ pé pọ̀sẹ́ni tó kọ́ nípa àkídà àrùsùn ìjọba tí ọ̀wá ìdíje kówó béèrè ọ̀rọ̀ pé ìdí ó ti ká síra sí àpè ní àsúnà bahar, tó ti kàtírà náà torí pé téèyàn bá ka nínú àwọn tíra tó ilé téèyàn bá kà ó sì ti káwọn tó fún lójú pọ̀ mọ́ yàn lọ́wọ́ òun náà ní tíra ti wà. àpá sálẹ̀ fún wa pé alihamdulilayi lẹ́yìn àdáyé ìlú ìlà ní fún ọlọ́wọ́n ọba tó fi ìsìláàmù tó fi tà wá tó fi ìsìláàmù mọ̀ wá tọ́tọ́ sójú ọ̀nà islam wọ̀mọ́nà àlẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ti fi islam yìí ó fi ṣe ìyẹn àléwà lórí wípé mo yọnu sí fún yín wọ àkọ́jà náà lè kọ́ èrè ọmọ ó tún wá mú wa jáde nínú àwọn àdéhùnmọ̀ tó náà lájẹ́ ẹgbẹ́ gbogbo àwọn ọmọlẹ́yìn àdéhùn tó ti lọ tó ti lọ tó ti lọ tó ti lọ ọmọlẹ́yìn àdúgbò Muhammad sallallahu alaihi wasallam wá sí yẹ́dà àgbà fún o àbá àgbà fún àwọn tá a wá gbà fún yẹn àwọn là ń pè ní ọyẹ́rì lè wò mà ọlọ́run dá wa sàlẹ́sà mú wa jáde láàrin àwọn àlèhùnmọ́ ànẹ́bì gbogbo ẹni bá ti wá lẹ́yìn ànẹ́bì àlèhùnmọ́ ànẹ́dà ọ̀nà tí àgbègbè tàwọn ẹ̀kọ́ ohun tó kún náà ní ká máa béèrè lọ́dọ̀ ọlọ́run bá kó ó ti wá fi kò ń gẹ́ ohun tọ́lọ́wọ́n bá níbẹ̀ ó sì mú sí ọ̀lẹ̀ fẹ́ gbọ́ ní ìmọ̀ ẹ̀yẹ́ tó bá kó lóko ẹ̀yẹ́ tó kọ́ bákan náà kọ́ sọ wa kúrò níbi ohun tó ti pé tá a bá ṣe ọkàn náà bá kọ̀ láti rẹ̀ nínú ẹ̀sìn káàsì kékeré bákan náà tá a bá bá máa ń bínú àwọn bá lóbi sọ ọkọ̀ sọ wa ń bẹ́ẹ̀ nínú ẹ̀mí káàsì kẹ̀yà bàbá léyìí tọ́lọ́wọ́n mọ̀ sí ọlọ́sí àfáwà ọ̀gbọ́n wọ́n ní pé nígbà wọn àrùn súnà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi kútúbà wọn wọ́n máa fi bẹ̀rẹ̀ náà níbi àrùn àmúlò lè ẹ̀kọ́ nílé ìjẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tó bá fẹ́ sọ̀rọ̀ láwùjọ àwọn fún wà láì fi àwọn olùdílé lẹ́nu sí sọ́nà ní máa ti bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ àwọn súnlá àlàkùnbìnrin ìdájọ́ tani wọ́n fi kọ́ sí wọ́n fi kọ́ sí ọlọ́run ọba torí pé gbàtọ́ ọlọ́run bọ́ bẹ̀rẹ̀ kọ́ra ń dẹ́kílé bẹ̀rẹ̀ àlàkùnbìnrin ìdájọ́ àwọn olùmọ̀mí wọ́n tọ́ bá ti alhamdulillah bẹ̀rẹ̀ ti bismillah bẹ̀rẹ̀ bismillah alhamdulillah méjèèjì ló ti wá lọ́nà àlùkò àná ọwá ní tó bàbá yìí gbólóhùn alhamdulillah àìmọ̀ lẹ́ndì súnà gbóhùn súnà sí máa sí ni kàánà ní sọ́lá sí yàtìmọ̀lù lọ́ha ìsìnà àléèdè ìtàbá ìlú ọmọkọ̀ọ̀dọ̀ láti nínú sísá àdébíà muhammad sọ́lá sí wọn pé tọ́ba ní wọ́n bó kọ́ lẹ́tà kan tàbóhun náà fẹ́ báwọn lè sọ̀rọ̀ alhamdulillah yóò fi bẹ̀rẹ̀ wàhákàtà káà ní sọ́lá sí sọ́ọ̀lẹ̀ بل نتيجة مصابي النبي وأهل العلم أطعموا جميعا يبدأون كتبهم بسم الله الرحمن الرحيم وما في بسم الله الرحمن الرحيم ابتداء بالكتاب العصير وما في القص جرى اللوم وبقنا ما في الحمد لله رب العالمين ابتداء بفعل النبي صلى الله عليه وسلم يعني في ألف بسم الله ألف الحمد لله ṣùgbọ́n àwọn olóbi láì lè ṣe sọ̀rọ̀ lára ẹni ní ìbára ẹni tó wájú pẹ̀lú yọ ọ̀kan sí pé àwọn olóbi láì lè ṣe sọ̀rọ̀ lọ jẹ́ bísí láì ra máa ń ra bí ọ̀sán méjì ní tó ti wúyẹ̀ òun là ń pè dáadáa ní àárín ìgbà wọn ló wà nídìí bísí láì níbi ìlú pípé bá máa kì mú ọ̀wọ́ orí kẹrẹ̀ sí lòun bá ti bá nínú àwọn tíra tí wọ́n ti kọ́ wa níbi bá ṣe pé o lè bá láíláí táyé òkè ní china bóòlù àṣẹ pé o wọ́n ní àpè ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àpè tí ó máa jẹ́ mẹ́rin ọ̀pọ̀ ọmọ àjùwọ̀ ọmọ àjùwọ̀ الله أكبر الله أكبر Àpò ilẹ̀ ìjọba jẹ́ ẹ̀rọ. Àṣìṣe tí ní mo fẹ́ tó lụ aụ aaụ a okwue na aai ose aa ọwụụ wụ ụụụ a we ìwé tó sì dílé ti dìtẹ́ tóun náà ní káàmù ń wò lóṣẹ̀ tó ní ìtumọ̀ sínú ọ̀gá tóun náà ìṣẹ̀ tó bá sá. ẹni wọn fi ṣe dìlá ẹni bẹ́ẹ̀ nígbà tó wọn pẹ̀lú ọ̀pọ̀ akọ́wọ́ ọ̀pọ̀ akọ́wọ́ àdìbá àwọn ka kíláàsì wa ni wọ́n fi ṣe tán wọ́n ka kíláàsì ìsìláàmù ni wọ́n fi ṣe tán kò síbi ẹ̀dá ẹgbẹ́ mọ̀ sọ ju ọ̀ṣọ́ tó ń jẹ́ pé ní Islam tábà pé òun á sì wúlò ní papọ̀ àwọn àyèké àwọn olùdílé ìṣẹ̀lẹ̀ dé ìṣúná ara ọ̀ bèèlè pọ́ǹpì wa máa fà á yà ní torí bò mí ìgbẹ́lẹ́ ìgbẹ́lẹ́ ìlú ọ̀tún kọ́kọ́ pọ̀ àwọn àyà kan náà kó tó ka kó tó pè ó. بل لا إله إلا الله tó bá pè wo ìwọ̀n súnnà ibi tọ́wọ̀ pè wọ́n ẹ̀dẹ́ tó dé tó rí gbogbo tó bá wí lẹ́yìn rẹ̀ wọn lọ lẹ́dàá dáadáa lè dùn dáa wọn wọ̀n ní ọdún lè ìlà ìlà ìlàlá bàdà wọlé àjẹrí kálá dáhùn wọlé hàn ọwọ́ aláàbòṣe ìbọdẹ̀ alámọ́rọ́bá ìdára tó tá má wọn mi. àwọn tá gbọ́ ni wọ́n ní àrùn gbólóhùn kì í sì wọ́n ẹni wọn bá gbọ́ gbogbo nínú fífi nǹkan máa lọ wò pé wọ́n yìí ẹni tó bá gbọ́ òun pípí ni wọ́n máa wí yọ́ọ̀ máa wí ohun tó lù yọ́ọ̀ máa sọ̀rọ̀ tọ́ba débi ayé alàsọ̀lá wọ́n pè ní ọlọ́ ọlọ́kọ̀ tẹ̀lé ayé alàsọ̀lá ọlọ́ ọlọ́kọ̀ tẹ̀lé tóní pé ó bá wá pè mú tán lọ́wọ́ sọ báyìí láti ní àdéhùn ọ̀ ẹ̀rù lọ́sẹ̀ ní ìkàlá àwọn ìkọ̀ ìhàmúwọ̀ láti ṣe ìkọ̀dé àlámọ̀ bá bàrẹ̀ ìdáwà tó tẹ̀rẹ̀ mọ́ صلاة القائمة آت محمد الوسيلة الفضيلة وبعث المقام محمود الذي وعدته إنك لا تخلف الميعاد وأفتح جنوده أبا تعاوي ده اللهم صل على محمد وعلى محمد على الدين وإذن الله ربك وإسلام الدين وبمحمد صلى الله عليه وسلم نبيا أبا تبعك أنت اللي ما سيله إيا وتعذب سبحان الله لا إله إلا الله إزاي يا فاروق إزاي يا فاروق kódà wọn ọ̀rẹ́ pé wọ́n parí gẹ́rẹ́sẹ́ jẹ́ kọ́ máa lọ wí lẹ́yìn òun ò ní wí a gbọ́ wọn gbéṣẹ́ torí fáwọn àwa náà afẹ́ gba tó wù bí ò tí ì ní èyí náà sì pé lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ òun mà yóò dá yàtọ̀ láàrin wa tó fi ṣùgbọ́n nígbò mí ti bù káyàlù ọ̀lá káyàlù ọ̀lá ìdí haúsá àwọn aláyẹ tí lè yorùbá ní kò kọ káyàlù ọ̀lá báwọn haúsá ti máa ń wí àwọn náà ń gbọ́ làwọn náà ń ìṣẹ́ ń lè ṣèlè wà tó jẹ́ pé kọ̀ọ̀rọ̀ fẹ́ pé òǹkọ́ fìdí ilé ìṣọ́ tí wọ́n mọ̀ pé òǹkọ́ pé ìdí lábáyé ọlọ́run tó bí ọlọ́run tó bí wọ́n máa wò yẹn ní pé tí èdè ló rẹ̀ lè ṣùgbọ́n lọ bá jẹ́ jẹ́ ọba àmàmọ́ pè dáadáa aláwọ̀ akíbárú láwọ̀ akíbárú gbogbo ọmọ inú kọjá lọ́wọ́ gbogbo ẹ̀ tí ìlànà tọ́lọ́ bá sì gbé kalẹ̀ wọ́n wá dé bẹ́ẹ̀ wọ́n wá gbé lédè rẹ̀ kalẹ̀ lédè rẹ̀ ni wọ́n ti hàn pàpọ̀ níbi yá tóbi ọlọ́run tóbi kọ̀ ìdí lára ìjà níbo la ti lọ òun náà ni pé tábà fẹ́ sọ̀rọ̀ nínú kápẹ́tì sọ̀rọ̀ àrùn náà lọ fi ọ̀sọ̀láàtò sọ̀rọ̀ àmàlà ọ̀sùn ìlà tàbí alhamdulilayi rabbil alamin tàbí ní alhamdulilayi ọ̀pẹ́ sálà tó máa fi bẹ́ẹ̀ yọ̀ yóò dúpẹ́ fọlọ́wọ́ yóò sì yìn ọlọ́wọ́n ọba lógo lè má fún wa láàtó ọlọ́wọ́n ọba ti jẹ́ ọbẹ̀ ẹ̀yìn. sọmọ yìí bá yẹn lọ máa yọrí ẹ̀dùn bàyá àlẹ́ wa lọ́sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ lẹ́yìn àlẹ́ lẹ́wọ̀ àtọ̀wà sọ ohun tó bá fẹ́ sọ sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́sọ̀rọ̀. fàlìmù alì náà jà áàdà mọ́ni hajj مقتديا بمن سلف وهو في البداية الحمد لله. أن سواء في الله وأخوة النبي محمد sallallahu alaihi wasallam ó fi bẹ̀rẹ̀ pé alhamdulillah alladhi hadana lil islam ọpẹ́ ní fún ọlọ́run tó fi islam tàwa lọ́rẹ̀ hmm, lólóhùn yẹn gbólóhùn tó tóbi ọpẹ́ ní fún ọlọ́run tó fi islam tàwa lọ́rẹ̀ torí pé ààrẹ ìmọ̀ islam tó bẹ́ẹ̀ fún ayé tá a wà yìí ṣùgbọ́n àmà mọ̀yìn rẹ̀ tó ń kálùkù bá pé rẹ̀ délé ọlọ́njá kórè òkú délé báyìí látọ́ mọ̀ pé ààrẹ títí ìsáyé wá ṣùgbọ́n ọgbẹ́ ń bẹ́ẹ̀ gbọ́nà ń lo ìsìláàmù kẹ́ báyìí ló ń kó nílá aká ètò báyìí ló ń kó lálá afẹ́ àtò ọjọ́ mùsùlùmí òjé ìgbà méjèèjì lọ́nà méjèèjì o kì í ṣe one two three four five six seven ohun tí ń bẹ lẹ́yìn ìlú ìlú ọ̀fà ó fi òjì lọ ìlú kẹfẹ lẹ́yìn ọ̀fà ń pè ní òjì ni àwọn máa fi ń pa lórí à ẹni tó lọ́wọ́ pọ̀ lọ́ba tuntun tó dé yìí òdìdé òdìdé wà á ìwọ̀n tuntun bẹ lẹ́yìn ọ̀fà jèjì lọ́wọ́ ó jèjì lọ́wọ́ ó tún kẹlúmi kẹlúmi kẹlúmi kẹlúmi ètò tí wọ́n ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ wọ́n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ọ̀fà ó ju ìlọ ìpè tọba tó déjì ó tún kẹlúmi o ìṣòwò nìkan náà tàn nínú alẹ́ mọ̀ ẹ́ òun ni pé sára bákan náà ìgbà ní ìbẹ̀ tó ṣe pé tí a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí yóò fẹ́ sọ pé alhamdulillah láti dáadáa báyìí báyìí báyìí báyìí bàbá náà wá sára pé alhamdulillah alladhi hadana nílé ìsìlá ọpẹ́ ní fún ọlọ́wọ́n bá tó fi ìsìlá tó fi bá lọ́rùn torí pé alẹ́ ìsìlá láti bá wọn lé mà ìsìláàmù ni èyí ó tóbi jù ní ìdẹ̀ra ní ìdẹ̀ra ayé ayé ọlọ́run ọba jogún ìdẹ̀ra fún ilé ayé o ọ̀sán ìsìláàmù tààrà rẹ̀ tọ́wọ́ ìsìláàmù tọ́ lọ́rẹ̀ kò sí ìdẹ̀ra tó tó gbogbo ìdẹ̀ra yókù tọ́ lẹ́yìn ní àbájẹ́ nìkan tó yẹ pé mọ́tò tó ní láńkọ̀ níṣẹ́ ń bẹ bẹ́ẹ̀ tọ́lẹ́ẹ̀sì ń bẹ náà ilé ìwẹ̀ ń bẹ ibi tí ó ń sùn pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ ó ní gbogbo ẹ̀ làbàtà ó pẹ̀lú bó ti wá ní gbogbo ọ̀sẹ̀ yìí tó ní ó tún wá ní wà kan ó tún jẹ́ nìkan tó lè fa ìmọ́ra àjẹ mùsùn ìyẹn ti rò tó ó ti kó nǹkan tó pọ̀ nínú ìgbà ó ti kó pọ̀ ọ̀yá jáde jáde jáde jáde a máa wá sọ fún báyìí pé ah! pẹ̀lú ẹgbẹ́já ṣe dáa tó ẹ̀rí ìgbàmọ́ náà kò fi tá lọ́rẹ̀ gbogbo mẹ́rin tó ní ẹ̀ ó ti jẹ́ òwúlò òwúlò ṣùgbọ́n tó náà tó bá ti ìsìlámù àyè lọ́rẹ̀ orí ńlá ni orí ńlá ni àdúgbò kọ́nà kọ́nà bá fi ìsìlámù dáwà lọ́rẹ̀ kọ́nà kọ́nà bá fi ìsìlámù náà ó ti kọ́nà tó fi àlìyáwó máa mọ́tò lákọ́m ti ìdàgbà òní ìlú mo pé ìlú fún yín ọjọ́ wo yẹ́wò máa hà wà. débi pé ìyàwó ti sọ pé tó báyìí bá wa jíù ní àyà yìí sọ kalẹ̀ fún mi ọjọ́ ọdún làbá ka ọjọ́ yìí wọ́n mọ̀ wọ́n lọ pé àìjẹ́ yìí ọjọ́ ọdún náà lọ́jẹ́ fún wa àwọn alálàájì ọjọ́ ọdún àwọn alálàájì ọjọ́ àìpàdé pé máwùlẹ̀ ẹ̀sẹ̀ gbé wá bẹ̀ fún wa àwa náà ti mọ̀ ọjọ́ ọdún láàárín nítorí àáyà ah, yìí ó kílẹ̀ ọ̀pọ̀. wà á sì máa ń tún àdé ikú ní yíma tí mo pín ìdẹ̀rà àdìgbè yìí lórí yẹ́nyẹ́ òun ni láàmù ìdẹ̀rà wà ní dáná mo yọnu sí láàpé ìsìláàmù ní kọ́ máa jẹ́ ọ̀yìn lẹ́yìn ìsìláàmù eré palo gbogbo yòókù ẹ̀sẹ̀sáìsì ìsìláàmù yìí ìkànnà náà bá ìsìláfún àìsìláàmà ìsìláàmù máa jẹ́ ẹ̀sùn yìí fàmìlìlá lápá sí mọ́tàlá ìsìláàmù yọ lọ́wọ́ bá fi pé ìdẹ̀rẹ̀ lórí àwọn mùsùlùmí ìsìláàmù yẹ̀kúù ọlọ́run bá sọ báyìí pé olùdífàmìlìlá olùdífàmìlìlá ni wọ́n fi rọ̀ àmọ̀tì yìí fàtìlá ní ìrìn àlẹ́ sọ fún ọ pé pẹ̀lú ọ̀jùlọ ńlọ ọlọ́run àti àánú rẹ̀ ìkẹ́ látara bẹ́ẹ̀ àníyàn fún wa ẹ máa dúró ẹ dúró gbọ́rọ̀ sí inú mùsùlùmí. fọ́tò lọ wọ̀ ní ìlà ọlọ́run ọba àjùlọ ọlọ́run ọba tọ́lá ń tó fún wa yẹn fún ìgbà ọ̀rọ̀ àfúnadú àánú rẹ̀ tó fún wa òun tókòtà abala ní islam bóò láti máa wà lórí islam yẹn ní ìsìlá bùbá tàbá fi lò ẹ fani yẹ fún wa ó bí ní islam wọ́n bí lò ó ti tó wa ká máa dunú pẹ̀lú pé ọlọ́run bá ti wá wa síra tó ti pé a ẹni yóò tó bá kà ọ̀kẹ́ yóò sì máa lálàáfíà ọkàn yóò máa lálàáfíà torí pé ọlọ́run bá ti sọ pé ṣìfáwù lọ́jẹ́ yèmú fi sọ̀rọ̀ àlàáfíà lọ́jẹ́ fún ti bẹ̀rẹ̀ ọ̀kà tó fi jẹ́ pẹ́lú sọ́kàn sọ pé òun ọ̀nà láàáfíà ní ọ̀kà nínú fáwọn olùmọ̀ máa ń sọ pé ọdún mọ́kọ́ máa lọ kà pọ̀ àlàáfíà ò ti jọ náà kà ṣùgbọ́n tí ọba ti máa kà ọkàn rẹ̀ ọkọ̀ rẹ̀ ọkà rẹ̀ àárẹ̀ ọ̀pá ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yìn ó máa ní ọ̀pọ̀ lọ́la àti àgbọ́dì ṣùgbọ́n àìmọ̀ àtakùrá nìyẹn yóò kó bá nù ọ̀kà ihun tí ò yẹ ọmọ rò ní ọmọ rò kò ní bó bá ń kọ́ lásán ní ọ̀la yé ní ṣe òkè irú ẹni bẹ́ẹ̀ kí èsì ní ìtakùrá nì síbẹ̀ ní ilé ẹ̀bájẹ́ lè fẹ́tọ́ pọ̀ tẹ̀ láti ẹtú dé ẹ̀kẹ́ ní nǹkan tẹ̀lé ó ti jẹ́ kébìnrin kan ó ní máa bá tẹ̀lé ẹni ò ní ilé yìí ìkàkùrá nì gbogbo ojú ọmọ àrùn ní ẹ̀wọ̀n ọlọ́pàá sábà á ti bẹ́ẹ̀ sẹ́ àá ah! ó tó àdìgbò bọ́ báyìí sásọ lónìí kò ní bá mọ́ ó wá jàpá àwọ̀ tẹ́lẹ̀ tó ilé ìwà ilé ìtú ni ó àwọ̀ tẹ́lẹ̀ àwọn tún ká ó máa pa ó àwọn mẹ́ta ní ó. ẹ ti mọ̀ kan. ẹjí bá máa ń ka kùrá ní ọkẹ lọ́dà láàṣà kó tó di pé yọ́ máa ro aburú owó ọmọlàkejì rẹ̀ àjẹ́ pé yọ́ yà ní عفاك وهذا فيه الاحترام منك لأن الفضل لله في هدايتك لله يجي توبو ليه توما في الجواب سوى قوما بالله يا Ọlọ́run sí oṣù orí náà fún mi oṣù orí náà fún mi àìmọye èèyàn ló ti kó lórílẹ̀ ayé wọn kó lórílẹ̀ ayé tí ọjọ́ mùsùlùmí wọn kó lórílẹ̀ ayé tí ọjọ́ mùsùlùmí tí ìwà ìdíjẹ́ mùsùlùmí tó kó lórílẹ̀ ayé á nǹkan ah, láti ṣùgbọ́n lọ́bọ máa ń so orí fẹ́lòmí látàáfẹ́ni rẹ̀ wù díẹ̀ ìbùnẹ́bí rẹ̀ ọlọ́ni ti sàánà kúdò ní ti nágbàrá lẹ́gbogbo lẹ́gbogbo ẹ̀ àgbàlọ́lọ́wọ́ wa tó sàánà ìgbà mi ti bẹ̀ tí máa ń gbé dàkejì ọlọ́wọ́ bọ́ sàánà ìlú mi látàárọ̀ ọjọ́ tọ́ba wa kù díẹ̀ lókè tẹ̀sí ọ̀nífẹ̀sì yìí ṣe mọ́ yọ́dún tó mi tó rẹ́sì ní tuntun lélẹ̀ òun jáwọ́ yàtọ̀ sẹ́ńtì àwọn pa islam tó ń ṣe tẹ́lẹ̀ kò sówó bẹ́ẹ̀ eléyìí jáwọ́ dáre ọmọ pé ìjáwọ́ tó jáwọ́ yẹn owó òde mẹ́ta yẹn nù inú orí tọ́lá wọn bá fi sàánú àwọn akálíkà ní láyé ni kò sí olówó ṣe lówó tó kọ́dà kò ní jẹun tá àkálíkà àwọn oṣù jẹun ti fọkàbalẹ̀ ti fọkàbalẹ̀ owó tó bẹ́ẹ̀ kódà olùsí tún rọrùn fún débi pé kò sí ohun tó wò lè jẹ tí ó tún papọ̀ kò sí ilé àtijọ́ rí ẹ̀bá mi wá búrẹ́dì sí wọ́n jẹ́ bí òní ti lẹ́ka kódà tó egun yóò file tó lówó bá dẹ wò Canada ló ti ba rẹ̀ ní owó rẹ̀ gbogbo ìjọ máa lẹ́wọ́ sí i tó lówó kò lè gbé yàrá méjì papọ̀ báyìí ó kọ̀ọ̀kan ilé ogún tó yàrá méjì kò lè tún náà ojútó lówó bó ní mọ́tò one thousand kò lè kú jẹ́ ọ̀sẹ̀ lọ lásìkò kẹ́lẹ́ tí wọ́n bá yá káwọn bí ọba yá bá lówó yẹn tó kú tẹ̀lé ló. ọ̀tọ́ bẹ́ẹ̀ ní àmì ẹ̀rọ ọ̀gùn méjì olóró ọ̀gùn ẹ̀gùn mọ́tò méjì papọ̀ bó ọ̀dẹ́ ìbẹ̀ yánà ẹ̀tẹ̀kẹ́sí yánà ẹ̀tẹ̀kẹ́sí ẹ̀bá wà nígbà ojú wa sọ lówó tó wá jẹ́ pé kò máa dráìfù fún ara rẹ̀ ó tún gba dráìfà yá lọ jókòó lẹ́yìn àwọn èèyàn bí òní rí pẹ̀lú owó tó ní dráìfà wọ́n máa rí lọ́wọ́ máa lọ́rí bóòlù bóòlù òun ti jẹ lẹ́yìn ìlú láti dìbò ọmọ lẹ́rẹ̀ẹ́rẹ́ rẹ̀ tó kú sí bá tún lówó lò wọ́n ra wọ́n ní blanche kalẹ̀ báyìí lọ́wọ́ pàdé àwọn ọlọ́pàá báyìí àwọn ọlọ́pàá ìwé ìyàwó ẹ̀dọ̀n ló ń bẹ lẹ́yìn òrówó òun ẹ̀ tí ọba ti lè drive for ọ̀tá kí wọ́n ní bá ti drive for nípa níbi wa Muhammad sallallahu alaihi wa sallam lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn yóò gun ẹ̀sìn wọn àwọn sàbẹ̀ kò ní owó àwọn sàbẹ̀ máa ń jókòó lẹ́yìn wọ́n láti bó owó rẹ̀ ọdún wọ́n máa bọ ogun wọ́n máa bọ ogun mútò ní olójókò lẹ́yìn ó lè pé bá jìnà ló ń ṣe ní wọ́n mọ̀ pé ẹjọ́ ni mútò lọ́wọ́ àwájú ó gbé wọ̀nyí méjì gbé ọdẹ bẹ̀ olówó tó wá sí òun yóò tún ní ìdìpọ̀ ní ìjókòó níwájú níwájú dẹ́gbà yá lọ jókòó lẹ́yìn lọ́dọ̀ jókòó lẹ́yìn òun wọ̀ wúlò ọlọ́run bọ̀ bàjẹ́ fẹ́lá ọmọ gba ìsìlámù náà بإرشادك إليه وتثبيتك عليه ọlọ́run ọba júwe islam fún wa ó sì fi rinlẹ̀ fún wa àyájá fọ́jú ní nọ́mbà àjùlọ lọ́sọ̀dọ̀ ọlọ́run láàrin àwọn èdè kìí sí fáwọn làwà méjì láti àtàgbọ̀dọ̀ wá islam rárá o wọ́n láti fún wọ́n ti kìí sí fúra apagbára wá islam rẹ̀ apagbára làbá tún wọn àìmọye àwọn tó lágbára jù wá lọ sí fáwọn ọmọ ẹ̀ wọ́n ti fòǹdé islam tó wọ́n ti kún bẹ́ẹ̀. wọ́n ní ẹ̀mọ́ wá sàwọn fi kún nínú lọ ọlọ́run bá ti wá sí kún bí ẹ̀rẹ̀ ni o àdúpẹ́ fọlọ́ ọ̀nà méjì máa ń sọ́jú gbà ní ìgbésẹ̀ bí wọ́n bí àwọn òbí tó bí ìyẹ̀lá ẹjẹ́ mùsùlùmí yẹn sábà máa ń pọ̀ jù nítorí pé látara àwọn òbí tó ti jáde àwọn méjèèjì jẹ́ mùsùlùmí tàbí kẹ jẹ́ mùsùlùmí ìwọ náà fi bára rẹ̀ ń bẹ́ ẹni sábà máa ń pọ̀ jù ìkéjì lọ́sẹ̀ gẹ́gẹ́ lọ́wọ́ sáà náà pẹ̀lú ẹ̀ nítorí yóò kó nínú ẹ̀sìn yóò wá fọ sínú ẹ̀sìn méjèèjì náà ọ̀kan méjèèjì náà lọ́nà máa ń sè ọ̀wá sí ìtọ́jú ẹni méjèèjì náà oore ni oore ni méjèèjì náà lọ́nà bá dáhùn tàbí lé lórí àwọn tàbí kẹlẹ pé pé wọ́n jọ ń lò sẹ̀mí náà ní kó tó bá ẹgbẹ́ ìdílé lójú tẹ́ ìsẹ̀mí ni ni wọ́n ń lòbọ̀ tẹ́lẹ̀ ìsẹ̀mí kèfèrí wọ́n ń lòbọ̀ àwọn míì bẹ̀rẹ̀ pé ọmọ ọmọ sàábẹ́ làwọn jẹ́ ẹni pé wọ́n bí àwọn mẹ́rin àwọn tẹ́ bàbá wọn ló ti wọ́n tẹ̀lé ọjọ́ fún gúrẹ́sì kò kẹ́ńbẹ́ tó jẹ́ ìgbòjà yìí ká táà bàbá yìí ti lóyún ọ̀mọ́ gẹ́gẹ́ bí àbílá ìbọn wọn bá tọ̀ gẹ́gẹ́ bí àwọn àbílá ìbọn àbá gbogbo àwọn àbílá àwọn àbílá ìmẹ́rẹ̀ ní táàmù yẹn tó wọ́n bá sọ fún wọn pa rẹ̀ ni wọ́n sọ àwọn tó wọ́n para wọn ní ìsìláàmù títí ti bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kàwé sábẹ́ àlẹ́bí sọ̀rọ̀ ولذلك فهو الذي هداك ọlọ́run bá lọ́tọ́ sọ́lẹ̀ ọ̀pọ̀lẹ̀dáríkà tó kó ọ̀rọ̀ ìjìnnà ìjẹ̀dáfà ìjìnnà ìlọ́mọ̀ ìfìyàmà ìdílé ìdí ìfọ́n ọ̀rọ̀ aláàbìsẹ̀ náà gbàgbà wà ìjìnnà ìjẹ̀wà ìyàwó ọlọ́kọ̀dá kújá wà ní wọn o àwọn alábìṣẹ́ náà máa tó báyìí pé alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya lawla lawla an hadana Allah àwọn alábìṣẹ́ náà máa tó pé alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́ bá alladhi hadana ọba tó tọ́ wa sọ́nà li hadha lórí ìtàtàrà wa ìtọ́sọ́nà ìlàrí wọ́n máa kú lẹ́yìn àtẹ́bíà àbá tí mọ́ náà dáwúlá ẹni àdáàlù tí ìbá ti bọ́ lọ́mọ lọ́pọ̀ ní ọ̀wọ́ wa àbá tí mọ́ náà ìwọ̀n tí ò tí ẹni tí èèyàn mọ́lẹ̀ lọ́pọ̀ lọ́kásìkò tí wà yìí tí ò ní tí èèyàn mọ́lẹ̀ láíláí pàpà jùlọ lọ́wọ́ ní kíkẹ́ yín ọ̀rọ̀ mu ní kí rẹ̀ láwọn ọdún tọba ló kírun ó sì bàbá ńlá wàhálà tó fi jẹ́ pé ọ̀kan náà àwọn èèyàn wà kankan wáyà sẹ́yìn lẹ́yìn ọwọ́ láti ìlú kan ọwọ́ àlò ọwọ́ àlò àwọn ọjọ́ kan ní sẹ́yìn ní inú tó padà sọ ní pé ha ah, ẹni wọ́n bá gbé sẹ́yìn tí ó sì sílá ó yẹ kí yàrá rẹ̀ tó yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run ó gbé tó gbé tó sẹ́yìn ó wà ní sáàmù lè fún orí dé ó yẹ kọ́ lọ́wọ́ tó jẹ́ ní yàtọ̀tọ̀ ó ń lẹ kíbi tó wà lọ́wọ́ ibi tó wà lọ́wọ́ tó wà lọ́wọ́ fẹ́ kírun ó rí ìkìlómítà méjì pé mo fẹ́ lọ́wọ́

débi tó rẹ pé wọ́n ní kẹ́kẹ́ lórí ra rẹ̀ ìyàwó ti lọ sọ́ọ̀bù ọ̀sẹ́ni kẹ́kẹ́ ní wọ́n ní kẹ́kẹ́ lọ́dà yìí wọ́n bá jẹ́ pé sọ́ọ̀bù náà lọ wà sọ́ọ̀bù tó gbìọ̀ sọ́ọ̀bù tó gbìọ̀ sọ́ọ̀bù tó gbìọ̀ ẹlẹ́sìn mi ni gbogbo wọn ní kẹ́kẹ́ lọ jẹ́ irú sọ́ọ̀pù rẹ̀ tó ti gbà lásìkò tó fi gbà á yà ó lè máa kéwòn bẹ́ẹ̀ ló fi wá wò yáá wọ́n ní láti ẹnu yọ kọ́lọ́kọ́ máa gbòòrò yẹn lọ́wọ́. bákan náà wọ́n máa ń ní àlẹ́yìn náà rẹ̀ tá a bá sọ àbá ní wọ́n máa ń ní àlẹ́yìn náà wá àdìsílámù bí ààrẹ. tẹ́rí òun ni ìyẹn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lè wà lọ. yẹn ni pé tíyẹn bá fẹ́ yẹn rẹ̀ tíyẹn bá fẹ́ yẹn rẹ̀ sí yẹn rẹ̀ jẹ́jẹ́ bá lẹ́ni tí ń sí yẹn rẹ̀ sáwọn àwọn ará àlùmọ̀ tí náà. ṣebí dídí ni ọlọ́run bá fi sọ yín lọ́nà. tí ìgbọ́wọ́ àlùmọ̀ tí náà jẹ́ mọ́sùlámù àwọn ará àlùmọ̀ tí náà sọ pé ọlọ́run ọba àtúntẹ̀ ló tó ṣèyà lódò lórí ìsìláàmù yóò fọ ọlọ́run ọba àti ìjẹ́ tó tó tẹ̀yà. gbogbo àyọkù bẹ́ẹ̀ àlẹ́bí ń sọ fún ara àlùmọ̀dé náà bẹ́ẹ̀ ìdí mi lọ́wọ́n fi sàánú ìgbàwọ́ àlùmọ̀dé náà ní ìmọ̀lẹ́ tó lẹ́ fẹ́mọ̀ fẹ́mọ̀ ìsìláàmù ibi mi náà gbogbo wá fún yín bẹ́ẹ̀ ni wọ́n ti ń sọ pé àwọn ọ̀rọ̀ sóòlùhù àmọ́ ọlọ́run ọba tó sì yà nísìnyí ní ìtọ́jú bàbá rẹ̀ máa rí ọ̀rẹ́sí nígbàbá rẹ̀ ọ̀rẹ́sí nígbàbá rẹ̀ ìyá máa tẹ́lẹ̀ fọ́mọ ọkọ̀ máa tẹ́lẹ̀ fún yàwó nísìnyí ní ìtọ́jú ni mo tó jẹ́ ọkọ̀ wọ́n lórí ìṣẹ̀mí ayé nìkan ló lè máa sọ bẹ́ẹ̀. a lè máa sọ bẹ́ẹ̀ lórí ìsìlá ọlọ́run ọ̀rọ̀ sí olóró ọlọ́run bá tún sẹ́yìn ló tún sí ní àti àtọ́wá sára pé ìsìláàmù ọlọ́run bá tún sí ìyẹn ìwà lórí wàyí ńlá wọ́n lè dá ìlà ayé ìwà ní ṣé ìlú àhàdì tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bọ́ bá lè kí ọlá kò sí ìsìláàmù kò ní sí ìsìláàmù lọ́rọ̀ ìyẹn lónìí kẹ̀kẹ́ ṣùgbọ́n lára fún ti yan ẹ̀rẹ́ wa lórí tó tó láti ní ẹ̀sìn ìsìláàmù tó bá fẹ́ wà ní ṣẹlẹ̀ o ọwọ́ àti wà lẹ̀ júùsì wọ́n ti fàyè lórí orí tọ́lọ́ bá ti fún ọmọ ìdí nìyẹn èsì fọ́lọ́ bá tẹ̀ sí wa ti di mario lọ́sìn ọ̀yá tí wọ́n dábọ́ ta ọ̀yá gbàgbé iṣẹ́ lọ rárá o ọlọ́run fún wa ní ìyá dúyò ẹ̀fẹ́ yóò láì ìjọba bẹ́ẹ̀ wọn náà lọ́sàmọ́ pé tó owó tó ṣe yìí ìṣọ́ọ̀ṣì èyí tó ṣe yìí ìṣọ́ọ̀ṣì ẹ̀ ìyẹn ẹ̀yẹ lọ́jọ́ rẹ̀ yẹn dé o eléyìí má ṣe o mo tó papọ̀ ara rẹ̀ tó wà bó o láti àgbẹ̀yẹ gbẹgbẹ̀yẹ ojú mẹ́rin náà lọ́kọ̀ láàrín ó fi òjíṣẹ́ jù wọ́n lè má fẹ́ ẹ̀fọ́ yìí wọ́n máa bí ọ ìhàgbọ́ ìwé sọ fún ọ eléyìí òye wà ṣàlàyé ẹ̀ fún ọ eléyìí kúndẹ́ káàtó ọmọ òní jẹ́ tó bóyá á lè rí ọlọ́wọ́n ọba lẹ́sẹ̀ tó jẹ́ alábòsí wa lórí tó jẹ́ kọ́mọ ọba máa tún fara rẹ̀ náà lọ́kọ̀ hàn pé ọlọ́wọ́n ọba ọba lẹ́sẹ̀ ọlá ọ̀sàbòdú fún ọmọ ilé ìrẹ̀ o kò láti nínú ìrìnàta àǹfúsà wọn yóò tó lè mọ ṣùgbọ́n ọmọ ilé ìrẹ̀ lọ́sàbòdú ẹ̀mí ara ìwọ ló ń ṣe ohun tó wù ọ́ fún ẹ tọ́mùjẹ́ pé rìsọ́ọ̀tì tó bá padà wá dé bá ọmọ tó kù èdè mú yí lè yí fúra láyé èdè mọ́ bá mi. kódà tí ẹgbẹ́ mùsùlùmí ni ẹjọ́ tí ń sùn lọ́wọ́ ní kí èdè wà ọlọ́wọ́ mú a máa sún lè ẹni ó sì wá náà tí kò wà ń wà táwọn fi máa kọ ogun tó bá ṣe wọ́n máa kọ kalẹ̀ àtúbọ̀ tààkì rí wọ́n ti gbé wọ́n ti kú lọ́lọ́lọ́ àwọn màlẹ́kà tó ti dé àwọn tàtàná láti wẹ̀lẹ́ àná àwọn ti lọ báyìí àwọn màlẹ́kà ní wọ́n lé wọ́n lé bọ́ọ̀lù ogun láti ẹni ó sùn ẹni ó sì jí lọ́gbà náà ti tẹ̀rẹ̀ lọ oko lọ́gbà lọ́lé o èkó lọ́gbà lọ́lé o ìbàdàn lọ́gbà lọ́lé o mú bí ó yọ́ta lọ òsínlọ́hùn ló fi wá jẹ́ pé jíjẹ́ ògbódà ló ti yá mọ́ wọ́n máa ní ọmọ rẹ ní ẹ̀wọ̀n ti yọ ẹ̀kọ́ ìgbà ìwọ̀n tó ń ṣe lórí ilẹ̀ ayé fún ẹ ní ọmọ àkà fún ẹ káfà àti mẹ́sìkà ẹ̀mí ara rẹ náà ló fi dájọ́ ara rẹ̀ mo ti báyìí mo ti báyìí mo ti báyìí gbogbo ohun tó wá kà kí lè tọ́jú fún bá lùsì ní ìlú mọ̀mọ̀ lónìí òdó lọ́bádé òdó lọ́bádé bẹ́ẹ̀ làwọn tó ikú wọn táwọn tó wọn ká gbogbo agbóhùn wọn ọba ọlọ́run tó bá wọn parẹ́ gbogbo dáadáa ni wọ́n ń wọ́n ń wọ́n ń wọ́n ń àwọn yóò gbà fẹ́ ọ̀yẹ́ ìwé kó òun ni ọlọ́wọ́n bá sọ fún wa pé ẹ̀kọ́lùsẹ̀ alifasala ó ṣe dèdè fifty thousand years èyí sọjọ́ táwọn kò sí kẹjú lọ́jọ́ táwọn kò sí pé àkẹjú ẹ̀dáfẹ́lẹ́dá àwọn lọ́dún bẹ́ẹ̀ ó sí ó ṣe dèdè fifty thousand years táàmì lọ ilé ayé àwọn tí wọ́n láwọn mójútó ẹ̀mí ayé ọmọ èdè ènìyàn ti wà lórí ayé yẹn láti jẹ́ ayé àlẹ́bí wa ádámù alẹ́sàlátọ̀ sọ́lá pé àlẹ́bí ádámù owó ilé ayé yìí ó tọ́lọ́ mú dá ọ ètí ìwọ́ta ní àwọn ènìyàn ọjọ́ kẹta ọmọ wa fi láyé ní ìwà kìíyàmù ka hamsa alif ní màjá ọdún ó ṣe ti èdè 50,000 هي بتوضع صوت المعارج سأل سائل بأداء واقع للكافرين ليس له دافع من الله في المعارج تعرف الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة ọjọ́ tá a wí ó ti dèédé ọ̀sìn àlùfáà fifty thousand years fifty thousand years ọjọ́ tó pẹ́ kì í wá mẹ́lú wáyé pé kò sí ọjọ́ kò ń sì kẹjú kò sí kẹjú bẹ́ẹ̀ ọlọ́pàá bá ìjọba gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ fún wa afárá sọ̀rọ̀ ìfún wa pé ọlọ́run bá ìjọba ọlá wà ní àmọ́ owó wa ìjọba dọ́là láti ráyè ìdáàbò ìnáà ìmọ̀sílẹ̀ áfíà àgbà orí sọ́nà àbáṣe fún inú rẹ̀ làlàáfíà wà inú rẹ̀ ní àìsíkí wà ṣùgbọ́n èyí tó wúwo rẹ̀ jù bẹ́ẹ̀ ní ìsìláà lẹ́yìn ìsìláà látọ̀tọ̀ máa wà kẹ́mí nígbà jẹ́ mùsùlùmí tẹ́ o ó tún wá jogún àlàáfíà fún wa nígbà tí àlàáfíà fún wa tẹ́ o ọlọ́run tún wá ní ká máa rí jẹ ká máa rí mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn kẹ́yìn lára àjẹrà náà ló wà ṣùgbọ́n ìsìláàmù borí gbogbo gbogbo wọn àfáwọn sọ pé ìyẹ̀láàmù alẹ́ ìsìláàmù àkọwọ́ súnmọ́ lọ́mọ pé ìsìláàmù táwọn yìí òun ni súnmọ́ o ẹgbẹ́ tá a bá ń dákọ súnmọ́ ní ìsìláàmù lágbàlẹ́rọ̀ lódìdí ìsìláàmù lódìdí lágbà ẹni pé súnmọ́ bẹ́ẹ̀ lọ́ba yíyá ní síta súnà tá à ń sọ ń bá máa sọ bí ẹgbẹ́ ìsìláàmù wọ̀lá ẹ̀kọ́ mu àhàdóhùn máa ìdìnnà àhà ìgbà wo ni ìsìláàmù dáyé ìgbà wo ni súnà dáyé ìgbà kan náà làwọn méjèèjì balẹ̀ ìgbà ìsìláàmù dé báyìí tó mú ìsìláàmù wá fún adétáyé adébíwá muhammadu aláàlú ìhun táàbà pè ní islam láàrẹ ní kéde mo ti ń sọ bí ti ń sọ ìdáàbò lọ fún ẹgbẹ́ lápẹ́ ìsúná bí ti ń ṣe fún wa táàrí yẹn lápẹ́ ìsúná ìhun ti ń ṣe ẹlẹ́ lápẹ́ ní ìta àìsà wà súnná wà súnná tú yíyá láti wí ni ẹ o àìsà wà súnná wà súnná tú yíyá lọ́wọ́ wa ní wà kọ̀ yíyá àìsà. gẹ́gẹ́ bí afáàbà àhárí lọ́ọ̀ èsì pé fún wa ní olóògùn ọlọ́run bí ìdájọ́ ti bẹ̀rẹ̀ nígbà tí ní ara tó máa tó jẹ́ ara àkúlùkọ ní ara ẹ̀dá ìlọ́pọ̀ pọ̀ sáà ìdílé ìdílé àkókò wọn. Tàbárí tó ní bẹ̀rẹ̀. Bí ẹ bá ti jẹ́ olùpèsè kan lọ́wọ́ kàkà. Tó ti yé, bí ẹ bá ti jẹ́ olùpèsè kan lọ́wọ́ kàkà. Gẹ́gẹ́ bó ti jẹ́ pé olùpẹ̀wù kẹ́pẹ́ òun ní wọ́n ti kọ́ mọ̀ alọ́bá wọn kéwù àbájúgbó wọ́n tó gbèwù ní lọ́nà wọ́n tó ti kọ́ mọ̀ ní gbàtà kéwù tẹ́ táà ẹ́kẹ́ gbọ́ yé pé ìtúlọ́bá wọn kéwù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nẹ́nà tí a bá ti jẹ́ olùgbòhùn pẹ̀lú kàfà òtútù. ṣùgbọ́n bàbá rẹ̀ ní ẹgbẹ́ gbogbo wọn lẹ́ni jápẹ̀ ọ̀tọ́ sí àwọn àṣà wá ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìgbàládá òṣìṣẹ́ ìgbàládá wọ́n tún bẹ̀rẹ̀ lọ́wọ́ ìgbìmọ̀ lọ́wọ́ tó wá ṣùgbọ́n tó bá ti jẹ́sẹ̀ ọ̀kanú wọn kàkà ìyẹnu ti túnmọ̀ rẹ̀ pé ó ti pé wọn ni ó pé ó ti pé ìdíje wọn ní ọlọ́ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ míì máa ń sàlàyé pé tó bá ikú bẹ́ẹ̀ lórí rédíò wọn ti ń ṣe nǹkan orí rédíò yẹn ti kọ́kọ́ gbọ́ nítorí rédíò yẹn èyí ṣe ń ta máa tó bó jẹ́ fà lè fi orí rédíò ká sọ bá rí ṣe òjì bẹ́ẹ̀ káwọn tó lọ rédíò àwọn ọmọ náà ṣe pé òun wọn kẹ́ gbé rédíò sí rédíò bá pè tọ́sẹ̀ tán àwọn olùmọ̀ nípa gbogbo torí rédíò ní lọ́fẹ̀ máa fi láàmú polongo èsì nínú nínú láìsí rédíò pè mọ́ èyí ni ó pè dáadáa ó pè ọmọ pé àìmọ́ pè rẹ̀ àìrẹ́ni tí ọmọ pè ní ọjọ́ kan náà lọ́pọ̀ ọlọ́ọ̀kọ̀ ó ti àtọ́ ajẹ́ pé ọ̀nà tí èyí bí olùkọ́ nǹkan lónìí ó ṣe já ọkùn ara pẹ̀tẹ́ wọn lọ lẹ́yìn àwọn tọ́mọ̀ ẹ̀rí kọ́ọ̀dẹ̀ ọ̀yà èyí máa ń ẹgbẹ́ sí tẹ máa wí tẹ máa wí tẹ́lẹ̀ nínú àwọn ọmọ ìbáwọn àwọn méjì ọmọ orí nínú àwọn méjì lẹ́yìn àṣòro fún wa ọjọ́ kẹ́lẹ̀ bá wọn yẹtẹ tó bẹ́ẹ̀ máa wà láàrin ọdún méjì mẹ́ta mẹ́rin wọn mẹ́rin ẹni wọn mẹ́rin tó gbè ẹgbẹ́ wọn mọ̀ ń gbé náà láti jẹ́ ọdún mẹ́rin wọn mọ̀ ń gbé ajẹ́gbọ́n wọn lè ní máa mú náà nù ọ̀wọ́n gbọ́dọ̀ mọ̀ níbi tọ́nà ọba ṣe ìsìláàmù tó tẹ̀ nírọ̀rùn pẹ̀lú tó bá yẹ pé ọlọ́run bá fẹ́ sàánú lórí náà ìbéèrè méjì Àmọ́ bí wọ́n ti dápà lẹ́gbẹ̀ẹ́ bóyá bóyá bí i ṣe bí bí àṣà lọ́wọ́ ló dápà ní àrídáhùn lè tọ̀rọ̀ wọ́n lẹ́gbẹ́ wọ́n ń ṣe bá tó bá súnmọ̀ àkàkọ̀rá ní ojú ìtumọ̀ tàbí lójú aya nílé ìlànà àǹfààní báyìí báyà tó gbò ní àáká níbi àtẹ̀tùmọ̀ tó tó fi nítumọ̀ láyé àwọn àtúntọ̀rọ̀ wà látọ̀ àkọ́tì tó bẹ́ẹ̀ni kí ni wọn náà bẹ́ẹ̀ ní ilé ìlẹ́sẹ̀lẹ̀ tó fi gbọ́ yé àwọn òbí ènìyàn ẹni kí وأشهد أن محمدا رسول الله إذا يجي صلى الله عليه وسلم أراه أراه إذا دومي كلهم أشهد أن محمدا وأنا ولاك بمجال يوزان يا محمد صلى الله عليه وسلم صدقة يا محمد أراه أبو ثمانية ويقول أعلم أبو ثمانية ويقول أشهد أن محمدا رسول الله أشهد náà lè lò kódà àṣìṣe kan tẹ́jọ́ àfa ọmọ ọgbà wà àṣìṣe yẹn dá bàjẹ́ títí ẹni yóò sọ wá lọ sí máa ń bá lọ́sọ̀ lọ́wọ́ aṣọ́wọ́ aṣọ́wọ́ máa bí wí bẹ́ẹ̀ wọ́n náà sọ lọ́wọ́ aṣọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ aṣọ́wọ́ lọ́wọ́ aṣọ́wọ́ títí tó fi wí tẹ́lẹ̀ bí láàá لا إله إلا لا إله إلا الله àlẹ́bí lè ní ọba òní bẹ́ bí máa mú sí bẹ́ẹ̀ láti ṣe sọ ọ̀yẹ̀ yọwọ́ ìṣẹ́ ńlá àwọn obì tẹ́lẹ̀ ti fi lọ gbé orí wá sí ọ̀pọ̀ kan àlè rí omi òkun ni a ṣe lẹ̀ pẹ́ẹ́nì kan bẹ̀ ló lè pé gbogbo ìlú tí bẹ́ẹ̀ mẹ́sì ló kó fà lórí kó fà rẹ̀ tán nínú sẹ̀mí ayé rẹ̀ ó bẹ́ẹ̀ nígbà tí ó sálẹ̀ jù èmi wọn náà ká fi tẹ̀yìn ayé wa jọ ni sáwá ní ìdàbí ti ẹ̀gẹ́gẹ́ bàbá mi orí kó jẹ́ ọ̀sẹ́ ajẹ́ gbogbo ti sáyé ló sáyé ni ó sì lè rí sáyé rẹ̀ ó lè rí sáyé rẹ̀ á sì mẹ́ torí ọ̀pọ̀ ìyálọ́ba ní kí n kó fà ẹ̀yin tó ń sábà sálùwà lásẹ́lásẹ́ تحت ذكي أشهد لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلنا توابين واجعلنا متطهرين téèyàn máa ń sọ fẹ́ni tí máa ń sọ ọ́ ló jẹ́ gbogbo àwọn tó bá sọ ààrẹ ká máa fi kọ́ wípé wọn máa sọ tó bá jẹ́ òbí àlùfẹ́ àmà ilẹ̀kùn méjì ẹ̀jọ́ tó ń bá lùfẹ́ náà wọlé ilẹ̀kùn méjì ẹ̀jọ́ wọ́n ti kalẹ̀ tààrẹ́ sẹ́ǹtì lọ́jọ́ fún wọ̀ ṣùṣù ọ̀tọ́ fàyè láì ọ̀sọ̀ gbólóhùn ṣẹlẹ̀ láti láti lọ́lá wá ṣẹlẹ̀ láti lọ́lá sọ́rọ̀ lápẹjá ní mẹ́ta wà ní ọjà ní mẹ́tàkọ́sẹ́rì oore láì nínú àwọn orí tánì ní ilé ẹ̀kọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ wa kọ́lá bá kọjá akẹ́kọ̀ọ́ rí rẹ̀ ìdáàbò ẹni tí ọ̀wá jẹ́ mùsùlùmí gbogbo oúnjẹ yẹn ìwọ̀n tó fà táwọn olùkọ́ sọ́sọ́ iṣẹ́ ọ̀bá tí ó wà káàfẹ́ gbówó lórí ilẹ̀ jùlọ ẹ̀ẹ́dẹ́gbogbo à ń tàdù àlà èyí à ń ṣe gbá ọgbọ́ kẹwọ́n nígbà tí èlò ní tẹ́sí ní bá ló jẹ́ ọlọ́run bọba ní pẹ́lá kọ́mọ́ gbọ́dọ̀ dáhùn náà lọ́wọ́ Ìṣúdí àtẹ́lẹ́sì.

àdámọ̀ ọmọ ìdí ìrìn ká rojọ́ wọ́n ti náà máa nípa àjọ ilé ìgbọ̀nsẹ̀ lọ wà lẹ́sàlẹ̀ odò ní wà lókè odò àwọn arìnrìn àgbàgbà rẹ̀ tó dé tòun rí o láti lọ́wọ́lá ah, rárá wọ́n a máa sọ nílé lábẹ́ tó ń àyà àtúntò nǹkan tó wúwo kan lábẹ́ ṣẹlẹ̀ sí wa láà sọ̀rọ̀ eléyìí tó ti ń bá máa rẹ̀ gẹ́ ah, ọ̀rọ̀ gidi ah, ìjòrí ó ìgbè rẹ̀ yóò jọ sálọ ìrùkú wọn lórí kí ni kí làwọn sí sí ọ tọ́hun tó ṣẹlẹ̀ ní kó já mọ́ ní ọba rí ohun tó dérù báyìí èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọba tuntun síbẹ̀ òkú pé èèyàn jọ máa sọ̀rọ̀ wọ́n tẹ bá wà wọn kéékèèké náà wá lọ ilé ìgbẹ́ra yìí wọ́n máa dá wà ẹ̀fẹ́ wọ́n máa sọ̀rọ̀ lórí ilé lórí ìgbẹ́ èyí ojú oníṣà tó máa ń ṣe ohun láyé ìpò ara àti wọn jẹ ní ọba dàgbà pápá sọ pé ilé ẹ̀sìn jẹ ìdílé ilé pé ká wá bá ti bọ̀ ọmọ mú tàbí síbẹ̀ onígbọ̀wọ́ ló mú wa. ọlọ́run mo sàlọ́ Şehzade Ömrü'nün sonuna kadar şimdi taşıda da ilerleyelim. Asafirka ve